bó ṣe wà fún ní lílò tara kódà eh, àwọn olóyìnbó ti já ká mọ̀ pé ó tún ṣe é jẹ. bẹ́ẹ̀ ni ó wà edible. ó wà edible èédú ó ṣe é jẹ ó ṣe é jẹ. ṣùgbọ́n ẹ jẹ́ kẹ́mi bẹ̀rẹ̀ báyìí nítorí pé kí ni ìyá ọlọ́mọ wẹ́wẹ́ ni mí. Hmm. Hmm. mo bá ṣàrí pé inú ilé mi ń rùn hmm. kí ló dé tó ń rùn báyìí alárápẹ́ àlàwó mi òun ló bùtọ̀ sílé <laughs> alárápẹ́ àlàwó mi ló bùtọ̀ sílé o pé ah, kí la ti wá fẹ́ ṣe léyìí sí o mo bá rántí pé ah Edu máa wúlò nínú pé kó máa kó òórùn ah! mo bá kúkú ra bọ́ta mo bá ra mú bíi mẹ́rin márùn-ún rú eléyìí èmi mo lè fọwọ́ dì mú níbikíbi mhm. torí pé nǹkan tó bá ti ṣí tó bá ti wúlò fún ara àti máa fọwọ́ gẹ́gẹ́ mo pé wo òyìnbó ni ẹ ò lè dì mú. mo ṣókìlọ mi ṣe bóun rèé dùn rèé tó lè rádè dùnmú mo lè dè dùnmú wá <laughs> báwo kọ́kọ́ ló ṣe dé bí àgbàyà ni ẹ. <laughs> gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo bá lọ mú èédú yìí mo bá kó bíi mẹ́ta mẹ́rin yìí mo bá dà sínú ilé kódà láàrin ìṣẹ́jú àáyá gbogbo òórùn tọ̀ hmm. omi tó ti dà sórí rọ́ọ̀gì gbogbo àwọn òórùn mi kan ooru lóríṣiríṣi lèdú yìí bá fa gbogbo òórùn yẹn hmm. àṣé èédú máa ń gba òórùn mọ́ra hmm. tílé bá ti ń rùn bóyá omi dà sórí rọ́ọ̀gì ni o àbí ó ní àwọn òru kan tó ti ń rùn nínú ilé àbẹ̀kúkú sínú ilé àbáwọn ọmọ wa kan tọ̀ síbì kan bẹ́ẹ̀ ni ẹ ṣàrọ̀ra mú bíi mélòó ẹ̀ kẹrọ sí gbogbo kọ́nà kẹsọ sí gbogbo àwọn pàlàpàlà nínú ilé èédú yìí èédú ṣàkó ṣàkó èédú ẹ̀hẹ̀n òun ni nígbà táwa ti wà kékeré bàbá ti rí ṣọ́ọ̀kì mi àyà bẹ́ẹ̀ni èédú ni gbogbo ògiri rogo orogo dárọ gbogbo ògiri rogo àṣé nǹkan tí èédú ń ṣe lára ó ju pé kákọ̀ tiẹ̀ ní ọ̀dọ̀ ti tèmi ní àkọ́kọ́ náà torí ọlá ebi àtàlà máa máa mú un lẹ́yọ̀kan lẹ́yọ̀kan kan ni. bẹ́ẹ̀ni ṣe tí wọ́n bá mú ní ilé Eh, kémi eh, mu ní àwọn Yorùbá sọ pé oúnjẹ tó dáa òun ni kí ni òun lọ̀rẹ́ àwọ̀ tá a bá jẹ oúnjẹ dáadáa sínú wa ẹ máa rí i pé àwọ̀ wa gan pàápàá ó máa dán nísìnyí ìṣẹ́rí kẹ́míkà ti pọ̀jù tí wọ́n fi ń gbin oúnjẹ tó jẹ́ pé àti ẹ̀wà mọ bó ṣe ń lọ mọ́ ṣùgbọ́n tá a bá wá ra àwọn ẹ̀fọ́ wa tá a dẹ̀ fẹ́ sè níbi ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta a dẹ̀ fẹ́ kó tẹ́ àfẹ́ kó sunko àbí kó rọ kó rọ ẹ̀mọ̀ kan tá a lè ṣe hmm. ṣé bá mi mú èédú tó tóbi dáadáa tàbí irú àwọn sáìsì yìí bíi mẹ́rin sí márùn-ún ó dá lórí nǹkan tẹ́ fẹ́ fi ṣe bó ṣe pọ̀ tó ẹ bá mi lọ wúlẹ́wúlẹ́wúlẹ́ kẹ́ ẹ dà sínú omi kẹ́ ẹ pò papọ̀ kẹ́ wá da àwọn vegetables yìnyẹn kẹ́ ẹ dà sínú ẹ̀ wàláì kò lè tẹ́ ṣé wá rí iṣẹ́ kejì tó tún wá máa ṣe ni pé tá bá rí àwọn kẹ́míkà tí ò dáa tó lè fún ara ní toxin ìyẹn àwọn ohun tí ò da tó lè fún ara èédú yìí omi èédú tẹfisì á yọ kúrò kílẹ̀ tó mọ́ ṣẹ̀wárí ipa rẹ̀ dúdú irọ́ o pé kò ṣe jẹ láéláé ṣẹ̀rẹ́ èédú bó ṣe wà yìí wọn ni ó wà ẹ̀díbù ẹ̀ wò fẹ́rẹ̀. tó lè dátúndé èédú ìjẹlẹbọ àtàdúrà tilẹ̀kẹ̀. <laughs> èédú bẹ ṣe wò yìí ó wà ẹ̀díbù yẹn ni pé a lè jẹ tá a bá jẹ tá a bá rí toxin tó wà nínú ara wa àwọn nǹkan tó jẹ́ pé o kò ṣe ara wa láǹfààní tó wà nínú ara wa tá a bá jẹ a ṣe kí ni a mú kúrò torí náà fún jíjẹ fún nǹkan tẹ jẹ fún nǹkan tẹ fẹ́ jẹ jẹrìí hmm, pẹ̀lú mo ṣe ń jẹ èédú bó ṣe wà yìí ó dáa gan-an ni. bẹ́ẹ̀ ni o ó jọ bí eré jọ bí àwàdà ètò ojúmọ́ ire náà kúlákú sì wà ń bẹ̀ tó bá pẹ́ iṣẹ́ ń darapọ̀ mọ́ wa ni kódà ẹ̀ tẹ̀ ẹ̀ tí ì miss anything torí pé kí ni ẹ̀ kò tí pẹ́ náà ta kó gba wa débí àbẹ́rẹ́ igba igba tẹ̀fà tó yọlá tó rira òun náà lè dú o. bẹ́ẹ̀ni èédú ni Edu la kó débí o èédú la kó dé ṣàkó. ṣàkó bẹ́ẹ̀ni olóyìnbá ní ṣàkó àmọ́ léde tíá èédú ni. Edu? gẹ́gẹ́ bí ọlátórira ti ṣe sọ lẹ́yìn pé bó ṣe wúlò fún inú ilé ó wúlò fún àgọ́ ara ṣùgbọ́n kì í ṣe ní jíjẹ lèmi tó fẹ́ sọ báyìí o hmm. ṣẹ́rí bèédú ìṣe wà bẹ́yìn bá ní kúrọ́kúrọ́ kan lára ó yẹ níbi tán mọ́ ná kúrọ́kúrọ́ tán mọ́ ná ẹni bíi igbá bíi oríṣiríṣi kòkòrò àbí. èélá èélá bíi pípùsì tó tẹ̀ máa ń dàwọ̀ obìnrin láàmú. bẹ́ẹ̀ ni. Ah, mo ti ń gbọ́ tàǹtí òyìnbó sọ pé ìṣe láì àti òyìnbó sọ pé ìṣe láì ìṣe true ìṣe ah, true mọ́nà kàyí ẹ ṣáà mọ gbọ́ǹṣò àǹtí yẹ́lò ẹ má sọ pé ah, ìwà kéèdú bẹ́ẹ̀ bá kun èédú sára ẹ̀ẹ́rì hmm. bẹ́ẹ̀ tó ṣe mọ́ òun funfun ẹ lọ́ọ́ ẹ lọ ní lúbúlúbú látọ̀ni láti sọ ẹ lọ lúbúlúbú ẹ má jẹ́ kó tiẹ̀ ní kókó kan nínú mm. kẹ́ wá rọra bu omi díẹ̀ sí i mm. kó wá dàbí paste mm. ẹ mọ̀ ṣán mọ́jú ẹ mọ̀ ṣán mọ́ra ẹ ṣáà máa ṣán mọ́bi tó anywhere ṣán mọ́bi. anywhere ṣan anywhere ṣan ebu <laughs> kọ́ máa ṣan. ẹ máa ṣan kẹ́ wá fi tó bá ti wáyé pé bí a ojú yàbátà tẹ̀ máa ní pimples pimples pimples ẹ rọra fi pa á kẹ́ wá filẹ̀ fún bí ìṣẹ́jú díẹ̀ Ah. ẹ lè dúdú àǹtí yẹ́lò ah. ẹ lè dúdú ẹ gbìyànjú ẹ wò bí mo ṣe ń sọ ẹ sáré lọ kó gbé èdú ẹ lọ yọ ẹ̀ṣẹ̀ náà. <laughs> àwọn eléèdú àtàbà jẹ. <laughs> ẹ fomi pẹ̀ṣẹ̀ náà yẹn. kó má jẹ pé agbígbóná ni onílìkẹ torí tá a bá tún wá rẹni tó wá rí bíi aloe vera tó rí mix ẹ tàbí ọsàn wẹ́wẹ́ kó wá fi sí kó tó lẹ̀ ah, mọ́.